بسم الله الرحمن الرحيم كلا تعرف أن لكني مع الأية والأذكار أبوي nípa àwọn àdúrà ti ṣe àti ìtìrántí ọlọ́wọ̀n bá ẹni máa tọ́lá ìfún àìpé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí pàápàá jùlọ káàrọ̀ òjìire níbi ọ̀rọ̀ àdúrà ní ọ̀pọ̀lọpọ̀ ti sọnù ọ̀rọ̀ àdúrà ní ọ̀pọ̀lọpọ̀ ti sọnù àti zikir àti ìtìrántí ọlọ́wọ̀n bá lọ́pọ̀ bí nǹkan kí nǹkan ọlọ́run kó bá sàfáwà Abdulrazak bídà lẹ́sìn àrè pẹ̀lú síra yìí tó ń sàlàyé fún wa nípa bá àti máa bẹ lọ́wọ́ bá àti máa ti máa fẹ́nu sí lọ́wọ́ bá ẹ̀kọ́ ní bàtú ní six lábẹ́rẹ̀ ní àárọ̀ láti عدم تعطيلها وإذا من أثر ذلك على العبد تدبر أسماء الله به كما رنوني كان ركو لوبا أكيما رنو لوبا كان يلوبا العليم mo wo àwọn nǹkan tí bá dé àkókò ah ọlọ́ọ̀bọ onímọ̀ ní lóòótọ́ àlè ìbẹ̀rẹ̀ ọba lóòótọ́ wọn náà bá àkọ́bí ọba lágbára kúrọ́ náà bá ìyẹn lè máa dé ọkọ ó máa dé ọkọ lásán ó di wa ìbángídá ńgbà tí wọ́n wà ní ẹsẹ̀ ń dùn kò lè kọ́mọ́ndì kòkò tí ń sọ tó wà ní ẹsẹ̀ rẹ̀ kó kúrò ẹsẹ̀ rẹ̀ rárá rárá rárá rẹ̀ ó di wa àlàfo gbé lọ sí pàdé ìbìlì gbé mọ́ ó lè kọ́mọ́ndà yìí ti ìbá ní kíkà ń jẹ́ kọ́mọ́ndà yìí ti ìbá gan-an oye kókó lára wọn ọdún gbẹ́rẹ́ kí àrùn àbù títí tó bí ìlápá rẹ̀ lára ẹrú tó wà lè gbọ́ لا يخفى أن عادة العباد إلى معرفة ربهم وخالقهم ومالكهم من أعظم حاجات وكما فوا ذات المولون وباوا وتدوا وتنوا هو أنه بكاتك بجلو وضرورتهم إلى ذلك في عالم ضرورات الثلاث التي ما والي هو أنه تبنغمنه وثلاث كلما كان عبد أعرف بأسماء ربه ما يستحقه من صفات الكمال والنحاة الجلال بوبوغا كما فيما أمرك ولن وبارك àwọn ẹ̀ṣẹ́ tó ti nú àwọn ìròyìn ọlọ́wọ́ bá sùpánà ọ̀tà tó pé àwọn ìròyìn tó tó gbẹngbẹ́ yìí wọ́n yẹn ń tẹ́sí ó àmì wà ní tó pẹ́yẹ kí yẹn hakó mímọ yòdá ní kojú yóò bá كان حظه من من السماء ونصيبه من المدي بحسب ذلك yóò yẹ pé ìpín tiẹ̀ àti ẹ̀yìn ẹgbẹ́gbọ́n sí fọ́nà ọba di ìdíbò àti mọ́nà ọba sí ni mọ̀síkìlò ilẹ̀ àti àkíkà ààbẹ̀ tọ́lá àjẹ̀lẹ́ ọ̀nà tí wọ́n sì gbà tí wọ́n fi ma ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba yìí tá à ń fẹ́ yìí gbọ̀ngbọ́n yìí ọ̀nà sínú náà nàbíl àti èròǹgbà tó jẹ́ tàpálẹ̀ yìí nàbíl bí nóbò náà ni ìdílábà ìdí

على وجه يليق بجلال ربي وكماله وعظمته نينا تبقى تتكي الله سبحانه وتعالى تبقى تتكبير تعقد كده نية عقيدة كن نية ديوكا أنا هذا الكمال تتكي الله بعيه وعظمة تبقى ليس له المنتهى كلفي يقول إن موسى كان فعلا دلائل الأخيرات ẹjú bá ní àkídà yìí wọ́n ní ìdàrẹ́ lọ kàìrá àjọmọ̀ pé aburú ọkọ̀ sílẹ̀ ẹjú bá mọ àwọn ọlọ́run bá mọ̀ pé àwọn ọlá rẹ̀ kò lókun nígbà tí yẹn sọ pé ọlọ́run kò sẹ̀fẹ̀ látò àtàlámù fọ́lẹ́ bìtì náà ìtì àtàlámù bìtì náà ó fọ́ kó fi àjọkọ̀ ni ọ̀rọ̀ mi ẹyẹ yìí ìdàrẹ́ lọ kàìrá àtàwọn yẹn ń kàn bàbá sẹ̀fẹ̀ látò àtàlámù fọ́lẹ́ bìtì náà ìtì fi kálẹ̀ àfi ní kúrú mi ọlọ́ọ̀bá náà àgbàsọ́gbọ́nọ̀bá náà nù kí wọ́n ti wọ́n zọpọ̀ náà fi yìn àlẹ́dì tẹ́lẹ̀ tí ẹ̀yìn ni ó di àkúkú ní ìgbàgbọ́ pé dàlẹ́lẹ̀ ọ̀kadà ń kàbúrú ni wọ́n mọ̀ pé áà kí wọ́n fi àwọn òní àkídẹ̀ tó jìnnà ni ọlọ́ọ̀bá sọ́n sára ẹwà fojú ìtọ́lọ́mú wà àkójú ètí ó ti kú fún wa àlẹ́dì tẹ́lẹ̀ ó ní orí ọlọ́wọ́ ọlọ́ọ̀bá áìsì ọlọ́ọ̀bá ádàbí omi òkun ni gbogbo náà wá fi ilé ajá lò ilé ẹ̀fín yẹn kiri ká rẹ̀ bọ́nú omi òkun tó wà yọjáde tó wá kàn ìtúkọ́ lọ́wọ́ yẹn o nítorí gbogbo ìdí ọwọ́ ọlọ́wọ́ yẹn bá ìtúkọ́ kàn yẹn gbogbo orí ajá lò láyé ní ogun mọ̀lá yá omi òkun ìlú mẹ́ta pé kúlà àdó àdébò kan ni ṣe àkọ́ ndí ẹ̀ ọ̀kan bẹ̀rù ọ̀tún kankan ní omi yẹn àti bẹ̀rẹ̀ omi òkun ọjọ́ ti kùnrin ọjọ́ ti kùnrin o nígbà wà mo ti rí ọmọ mo rí ojú èmi ọkọ̀ ó kùnrin ààyè máa máa wọ́n náà òjò kùnrin wọ́n náà òjò kùnrin ní wọ́n báyìí náà o ó rí ẹyin bó ti lọ nìyẹn ọjọ́ sí àyè mẹ́kẹ́rin pọ̀ ọlọ́wọ́ bá ní àwọn ọdún mọ́sán gbọ́jú rẹ̀ kan yẹn wípé ní àṣẹ àti mọ́jú lálẹ́ ọ̀kẹ́rẹ́ mọ́ǹkà اللهم صل على محمد وعلى محمد حتى ينتهي صلاتك وقامك اوي مبروك ليو حتى لا يبقى الله اي ما تقول انت تعود على المسلمين يعني انا فاهم بولون بقى مين هذا بقى كيف بقى القدس كيف بقى القدس ما انظر على ما كان wọ́n gbọ́ àwọn jẹ́ ń bú yé jẹ́bi àwọn kan wọn láti ń bú ànábì o wọ́n ní àwọn náà tó fi kẹ́lẹ́ àwọn ànábì ni wọ́n bú ní wọ́n ní ẹ̀ka járe tó bẹ́sẹ̀ wọn kà ẹ̀ tẹ́mẹ̀lá àsìkọ́m níta pé àárẹ̀ rẹ̀ kéré jùlọ àárẹ̀ rẹ̀ kéré jùlọ ẹ̀mí rẹ̀ kíba wọn. wọ́n ti yé wa bí àwọn yẹn dí àdúgbò yà á afurasí ló tọ̀ wọ́n ti yé wa mo ti lọ ní ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa gbogbo afẹ́ dín lóbi sọ pé sọ fún àwọn yẹn pé mẹ́ta ìbàlẹ́ ló kàyẹ́rà fún mẹ́gbà fún wọn wọ́n ní olùkọ́ alẹ́ bisílẹ̀ mi wọ́n ní oníkùmọ̀ sàrọ́tìmọ̀ bisílẹ̀ mi nítorí sọ̀rọ̀ yìí. ó ti yé wa kó lọ nìyẹn àwọn ìbá ti rí àwọn wọn yìí wọ́n mọ̀ pé àwọn ah, yìí àwọn ọ̀tá ni wọ́n gbé ìgbẹ́lẹ́ wọn lọ́dún wọ́n sọ wọ́n sọ káàkiri. ليس له منتهى كسقف ويؤمن أن كل ما ما ناقض هذا كمال بوجع من الوجوه فإن لله تعالى منزئ مقدس عنه الله أكبر والله فضبا ويؤمن النبو يعقل أن كل ما ناقض ضب يقول لي أتقول لي هذا كما قلت أنا بعي بوجع من الوجوه يجبنا كان يجبنا وجبنا فإن الله طلب منزع المقدس ولو بابا ثم توتيو سيخ ولو بابا عنه ويبذل ما يستطيع وما يجبوت لبلاته لوسعه نبغى في معرفة أسماء الله وصفاته هذا ما هو قوله وبا أسماء يروي يجعل هذه مسألة عظيمة جليلة يوم مسألة هي قوي وجاك من تكتب لك بنبلا دوري أهم مسائل إنه أصول لك بنبلا دوري وأولاها تدل لولا جلو بكناية تكون مكون مكون wa haka hàn tó kí sí jùlọ bí takzim kó o ti síwájú gbọ́ ìmọ̀tòmọ̀ wa liyafuza bin khairi wa awfara naslim kó lè bá a jèrè nínú àwọn orí kó lè soríire nípa àwọn ìkójó ni روى بخاري ومسلم عن ام المؤمنين عائشه رضي الله عنها ان النبي صلى الله عليه وسلم بعث رجلا على سريه ثم روى امام بخاري امام مسلم pé ọ̀run bẹ̀rẹ̀ lọ mọ̀mọ́ wa fi da aisha radiyallahu anha níbi sílá mọ̀rán wọn jama'a lọ tó wá ní sàkíríyà wọn lọ sí wáàzí ni ó dé ní gazuwa wọn lọ jagun ni wọn lọ sàkíríyà wọn lọ sí wáàzí ni in fact nka wáàzí ni ó lè padà di ogun wo àmọ́ tí wọ́n gbọ́n lọ sí wáàzí ni ó di rọ̀ wọ́n fi arákùnrin kan ṣe àmì àbí wọ́n fi ẹjọ́ lọ́nà àlà àríyà àwọn fi arákùnrin ẹ̀jẹ̀ àmìrò àwọn tọ́nà lójú ogun yìí ọ̀kànà yẹ́ kẹrọ lè asáàbì fi sọ́lá ti í ọ̀yá kìí lè kúrò huwa Allahu ahad arákùnrin gbogbo mọ̀rọ̀ ti kírun tó fi kúrò Allahu ahad ní inú rẹ̀ tí ó pàdé pẹ̀lú kúrò Allahu ahad ọ̀nàmà rájà ó zakara dhalika lè nàbí sàlmàn zakaru dhalika lè náà darí dé àbí ya Rasulullah àmìrò ni ó kúrò díẹ̀ ó kára sàlú سلوه أي بأي شيء كان يثنى ذلك من يبي الله ثلاثة من جلهم فسألوه وما به فقال إنها لأنها سنة الرحمن تستفى ولغة عن الرحمن لو له ولغة بسري هو الله أحد تستفى ولغة عن الرحمن وأنا أحب أن أقرأ بها يقال ما هو بما كيف النبي صلى الله عليه وسلم أخبره أخبروه أن الله يحبه يحبونه يقولون أن يفعلونه láwo kúrò láwo kúrò láwo kíkọ́ ọlọ́ọ̀bà ni kọ́ọ̀lù Ọ̀hún. Àti bèèrè ìrìn tó ń tó tó yí àná. Hmm. ọmọ tó ń pè ń bílà ni kọ̀mọ́ ìjáde tí ìyàwó ti mọ nǹkan tó ń pè ń bílà yóò máa sì sọnù yóò máa bí àbí ìjàdá kan náà sọ fẹ́yìn náà pé fáàmù yẹn lóyún àwọn bílíà ni bílíà ni àbí ẹ̀ṣọ́ àgbà àtijọ́ ara wa ni gbogbo àwọn bílíà ọ̀rẹ́ ìsinmi náà kan sọ́njú ni òun náà ni bílíà kan ní ìsinmi ní gáàsì sí ní gáàsì sí àwọn bàtàwọ̀ bẹ̀rẹ̀ ground wọ́n mọ̀ nígbà bídá rẹ̀ gbogbo tí wọ́n ṣe lẹ́yìn ìgbà tí ó sì láyé má ilé ìwọ̀n sí nígbà tí wà láyé ni ó sì fi tẹ̀lé ọ̀pọ̀ tẹ̀ tó bá wọn pé wọ́n ń pè súnà ń pè súnà lọ́dọ̀ àfáwọn àwọn àbí fóònù wọ́n ní kí ni súnà wọ́n ní ma sábàkà عن النبي من قول أو فعل او تكرير على خلقية او خلقية خذ يا اي ملايين ما ما في طبعا ما ديفنيشن كان طبعا ما ديفنيشن كان يوم يوم مولاتي يقول انا فاكر يوم صورهم ياك obìnrin rọ̀bí lọ́wọ́ tí wọ́n rí ní wọ́n ń mìíràn ẹ̀sìn yóò tún àbí òsì mú ní òkè hàn ní ara o ìfáàsì nù mú ní kí ni tààrífù nìfàkì ìfàs kí ni tàrífẹ̀ bìtọ́yìn rẹ̀ wá ní ẹ̀jẹ̀ tí máa wáyé ìbí máa tó kí lọ́mọ̀ àwọn onírí àdámù lẹ́dí tẹ́kàrójì akẹ́bẹ̀rẹ̀ ìlàdà ẹ̀jẹ̀ tí máa jáde nígbà tí ọba bímọ tán ó sọ bímọ tán kí ìyá ìfín jáde ìdúmọ̀ ìfín jáde ó lè lóyún àárẹ̀ nìyẹn ó kò بدعة ويرامه السيمبل بدعة الحديث في الدين بعد إكماله هي ممكن تتوان ناسي ما بدي كريك سؤال يجب على يسلمي لفع بدعة خلصي ما تقول شيء ها ينكب له سمع الله ولمن عمله ان ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه أنا كنا نعمل على ربنا مني أنا بدي ملاك أتحدي لكم قريب ó wa so àtàwọn àtàwọn sàhábì àti bisalem àwọn ìyàwó àti bisalem àti bisalem àwọn tí wọ́n ṣe ń gbẹ là lẹ́sìn ó wa àwọn tí wọ́n gbogbo ọkọ̀ tó ń gbàgbé ìgbé ìgbé ń ojú ọ̀nà tààrà ó ní máa ana àlejò kí ni wà kiri kọ́ rẹ̀ ń yàtọ̀ àbí àbí ni mi ń ṣe yí àtàwọn mi wọ́n ti lẹ́sìn àwọn tó wà lójú ọ̀nà tààrà nù àtọ́gbẹ́ ẹgbẹ́ ni àtúntò nàìjíríà àwọn mùsùlùmí bùsùn náà eighty three eighty three gbogbo wọn náà ń lọ àfẹyọ kan wọn làwọn àwọn ni wọn ní máa ana àlẹ́ yìí wà kí ni ṣe yìí pẹ̀lú àwọn àtàbí mi. ó ní yé títí àbí bá ṣe nǹkan ní títí máa ṣe nìyẹn wọn ní sábẹ́ náà ṣe bí dáhàrá o. ó ní yé kó ti lọ nìyẹn ọlọ́run mọ̀ sọ wa nù ọlọ́ba ọlọ́run lo àníbi sẹ́lẹ̀ àtàwọn sọ̀hábà ìfísí wọn mọ́ ìrẹ̀lẹ́ lọ́fà wọn pé máa sábàtà alìnàbí yìí ní kíkọ́ sílẹ̀ ní pé àlébì ló ṣe min kaulin àbó ṣe wà òfin àbí ṣe àwọn tẹ̀sí àwọn tàbí ṣe wà ní àpúrẹ̀ ó ní àwọn sáré sílẹ̀ àpúrẹ̀ àlébì àpúrẹ̀ lẹ́bí ọ̀rọ̀ àpúrẹ̀ ó ní ọlọ́run náà yọ ní sí ọlọ́run náà nífẹ̀ẹ́ rẹ̀ ó àpúrẹ̀ nìyẹn ó di yé wa ẹgbẹ́ ní tí ọ̀dà ni ẹ̀ wallahu ta'ala alam náà ndí mọ̀ láti ọ̀pọ̀lọpọ̀ ni àìmọ́jọ́ pé bídí àyẹ̀ gan-an bí ẹ̀fà tí wọ́n fi máa túmọ̀ fi jọ pé síbi gan bídí àyíká síbi gan bídí àyíká ibi ẹ́ àwọn kan tó bá náà Síbára ọmọ ìlú àwọn kúrò náà náà kí wọn kà kúrò wallahu ahad wọn ti kì í rí lẹ náà ti sí fọlọ ní wọn yìí àwọn kékeré wọn bá lè pe sífìlà náà rọba ju yẹn wọn bá rẹ fún wa gbọdọ wọn gbọdọ àárín o wọn ju ìbòsí rí fún wa ó ní àdéjọ ní ọlọ́wọ́n ní kúl sọ fún wọn wallahu ahad fọlọ nǹkan sọ ni. Allah ó tó bá tó pa àjọyọ̀ gbogbo bùkátà agbọ́dọ̀ bọrọ bọrọ lomi àfọwọm ọjọ́ náà ba lamieli ọlọ́run ba yóò bí ma ẹgbẹ ẹgbẹ lọ turu ọmọ rẹ̀ kò sí fọlọ ba wọlami yóò lẹ ẹgbẹ lọ turu bàbá rẹ̀ fọlọ ba wọlami yẹ kun lọ wa tí ba wa ẹlòmíyọ wa gbónikani gbónikani ẹ rọgbẹtẹ yẹ ẹlòmíyì kò sí fọlọ ba ẹ ọ̀rọ̀ ìgbò kan ọlọ́run bá ti wá kọ̀ wánu ó di ti lọ́wọ́ sí nǹkan nǹkan yóò sí sínú nǹkan ẹwọ́ àwọn ọmọ ti nífẹ̀ẹ́ Abíọ́lá tó Nàìjíríà yìí gbogbo ooru Àtíkù Buhari gbúra àkèrè ìyẹn kẹ̀yẹ̀kẹ́ náà múra àkèrè àdúgbò yìí ọ̀gá gbogbo ọlá Abíọ́lá àwọn ọmọ tó náà wà ọkọ pé ó jẹ president Nàìjíríà ẹwọ́ ohun tó fẹ̀rẹ̀ gbogbo ìdíbò Abíọ́lá àti àwọ́ọ̀dù tuta Abíọ́lá dèbìkì ọgbẹ́sùn kan ní ó kí mo dáa fọ̀rọ̀ yìí wa kàrà ní báyìí díẹ̀ kàrà ní ààrẹ ìṣòro karima ẹ̀rẹ́ ṣòro alákùnrin yìí ọkùnrin zikiri àwọn ọ̀sáfì rahman ọgbà dáwà ọmọ pẹ̀lú ìrántí àwọn ìròyìn ọlọ́wọ́n ọba mi ọ̀nà àti sípàtì ọ̀nà àti ọdún kan náà ni kàmáàlì kíkẹ́ àwọn ìròyìn rẹ̀ ìdílé àti gbẹ̀ngbà rẹ̀ bàhábà hábà فأحب هذا الصحابي رضي الله عنه اكثر من قراءتها صحابي لك ملي قال با يونس اوان قراءات ما كله كلكلكو لهذا لما سأل النبي صلى الله عليه وسلم عن سبب ملازمته إيه بقراءتها قال يا عبد الله كيف فتوما فيك بوبا قال لأنها صفة الرحمن كيف ولو بعد الرحمن وأنا أحب أن أقرأ بها مواما فقما كيف قال أخبروه وأكمني الهجوم أن الله يحب كل ما مثلنا وفي رواية ابن الجوامع أن النبي صلى الله عليه وسلم قال حبك إياها أدخلك الجنة نفت مثل سورة هي أصبحوا مع الجنة أصبحوا سورة مع الجنة ولا بعد تعالوا ولا بعد ولا القرآن الكريم دل ذلك على أن حب الحب في صفات الرحمن ومنظمتها ذكرها وإنذار ما دلت عليه من معاني الجليلة اللاهقة بكمال ربك وجلاله إليه أسوأ كده جتعروا بالنسيان وانسيطة الله بالرحمن كرامة كما رونو قاري كل ما فقط سندي وما تماري كل تتسي الله ما تتسرى وتقضي له وتتفقه كيف بوي وبوي في معاني معانيها نعم تماري سبب عظيم سبب لاني من أسباب دخول الجنة كل مية والجنة كل مية سبب الجنة ولا بعض والنيل رضا الرب كل مية سريري لا تبيه ينو ولا بعض بارك وتعالى فقط لو تكتب جلو محبتي كي ولا نكيه كما هو حال في هذا الصحابي الجليل رضي الله عنه وأرضاه ورجل السابية لك مليه kọlọba ayọnu sí kọlọba ayọnu sí kọlọba kúlẹ̀ gba ayọnu rẹ̀ nàlọ́wọ́ àdìbà nítorí bọ́ọ̀rọ̀ yà alákùnlé mùsùlùm lórí bí mùsùlùmí àyẹ́kìtà máa jẹ̀mí ẹ̀sìn sáàtì làwọn àrẹ̀dà sí ìṣèkú wọn súnà kó dúró pẹ̀lú gbogbo àwọn ròyìn ọlọ́wọ́ tó wà ní òkèèrà súnà mọ́wọ́kẹsẹ̀ rídà gbà pé ọyọnu sí bọ̀kùbó lọ́dẹ̀gbà ọ̀tún tí wọ́n lè juwọ́ ju bọ́lẹ̀ fún kàmá kálá abi imam az-zuhri rahimahullah gẹ́gẹ́ bí àfáà wọn gbé ní ìmáàmù zuhuri sọ ẹjẹ́ zuhuri ọ̀nà tí kọ́ rẹ̀ yìí ìmáàmù zuhuri ọba náà sáàbì yìí náà ṣeun ṣeun ṣeun lọ òun ni àfáà ọlọ́run lò láyé imam amir umar bin abdulaziz هذا في مالك هو بسنة عليه ولولا الزهري لذهب كثير من السنة كيف بعد ولا ما لكن يسوي لو كيف بعد كل كل حاجة لكن هو كل يسوي الحمد لله لولا الزهري لذهب كثير كيف بعد كل كل حاجة كيف تبي تبي دع أها أه Allahu akbar Allahu akbar. Allahu akbar Allahu akbar bẹ́ẹ̀ni ẹ̀rí ẹni ní ìsìnkú ọba ẹ̀lẹ́fà ẹ̀rí ọ̀rọ̀ ọmọrùnmúwa kó jẹ́ àìkúkú ẹ̀rí lawla fulan lakana fulan kí ẹ bá kú kúrò pẹ̀lú ọgbọ́dá ní tí ọ̀dá níbi ọ̀rọ̀ pàṣẹ mọ̀sọ̀ fún wa kí ẹ bá kúrò pẹ̀lú ọlọ́run àti lágbájá ìsìnwá ọlọ́run pẹ̀lú wẹ́nìkan ìbámu àti àpá àti ẹ̀bá tí ọlọ́ba bára sára ní ọba ti wò ọ̀rọ̀ ni àti àjọ ọlọ́run ọba àti bàbá rẹ̀ sára wọn ní bàbá rẹ̀ sí lọ́dọ̀ àti ẹ̀bá tí ọlọ́ba lẹ́yìn náà bàbá rẹ̀ sára ọgbà wọn tó lọ bàbá mi bàbá tó ní irinṣẹ́ ní ìlọba àmọ́ náà. ṣé mo sọ ní ìsìn yàbí mi sọ ní ìsìn yìí ìjọ́rin sí ó ní ìwà ṣe ọmọrùn ni ó sì dájọ́ pé obìnrin kan ti dìná ó bá ní kí wọ́n pa lọ iṣẹ́ olókùn pa sílẹ̀ àdé ní á ah! ó bá fọ́nà báyà lórí ẹrù ìlú ìdíje sọ́mọ nínú náà sì ni á ah! ó ní á ah! ní tó láyà bíi sẹ́lẹ̀ ẹ̀kọ́ bíi mẹ́ná náà ọmọ yẹn dẹ́gbà náà kájú pa láwọlá aliyu là halaka umar kí ẹ pé aliyu ni ọmọ tó bá wọn yẹn pé ọlọ́wọ́ bá ní kí wọ́n fún ẹ ní ẹ wo sẹ́ni ọmọ ibn Khattab Abubakar Siddiq Usman náà ti bá ìmọ̀lẹ̀ ara sẹ́ni Ali umalu ìmọ̀ràn rẹ̀ umalu tọ́rọ bá dárú báyìí àwọn olówó kìtìyà sẹ́ni Ali umalu àgbàrẹ̀ ìgbà yẹn lọ smoothly wọ́n wá di ohun gan tí wọ́n lù mọ́ra rẹ̀ kọ́ ọ́rọ́ tó ti wà rẹ̀ ẹnìkan wá bá náà ẹnu gbọ́ ọ̀rọ̀ náà kọ́ ọ̀rọ̀ kò ní àkókò dání lẹ́nu lẹ́nu gbà oni sinna ali aye umur lọ́rùn aye sinna ali lọ́rùn aye sinna ó láyé jẹ́ dàrú ń gẹ̀yìn sinna umur irú àwọn èyí báyìí ní ti àmì ìlú lórí àmọ́ èmi irú ìwọ báyìí tẹnu ẹ gbọ́rọ̀ ẹ̀ẹ́dẹ́ ó gbàlágà sinna umur sinna ali ó gbàlágà ẹ̀ gàdù ó lè omi irú ẹ báyìí tẹnu ẹ gbọ́rọ̀ irú ìyá nínú gbé ìjà nínú yóò bá mu àwọn ẹni ẹni gbọ́rọ̀ ṣé ìbá ti pàdé wọn náà kó wọn wọ́n ti bí ọ̀rọ̀ tó lé wákọ̀ ọ̀sálẹ̀ tí mo gbé wálẹ̀ gbogbo wàlẹ̀ dàǹkarú ni àwọn àgbẹ̀ ẹ̀ ẹgbẹ̀ lọ nígbà ọbí bí àgbẹ̀ gbà wá yìí ni gbogbo náà sọ ìgbà ló ti bọ́ ayé ọmọ tẹ̀sílìm aláàjì ẹ̀sẹ̀ àbíbẹ̀ ẹ̀kọ́ ni ọ̀pọ̀ ẹ̀fẹ̀ ilẹ̀ ìjẹ́rìí ni tí wọ́n fọ́n pé tẹ̀sílìm gẹ̀ẹ́nà mi jẹ́rìí ọlọ́wọ́ kí àná ọláyà sáré ana mu duk kanu wala ya tara kiyama za ta ka fi dala ana kanu wala ba ka do ba mura du ina imam zuhri ne kuma kara imam zuhri rahimahullah yau wa ma mustashrifun kuma ta islam imam zuhri o wa nuna mu abuju ma bu abu ira mu abu ma bu abu ira mu abu gugu tigana gugu tigana wani kuroli mai la iṣẹ́ Umar bin Abdul Aziz àwọn Umawiya ni wọ́n lò ni wọ́n lò ìmáàmù Zuhri ó di Umar ní ọmọ sọ́bí àfihàn kánú sàrí ẹ̀yà sí ìmáàmù Zuhri ọbẹ̀ bàjẹ́ o hadith tó kú jọ ń bàjẹ́ ó di yíwa ọlọ́mọ ọlọ́ àfọlù tọrọ yíwa mẹ́rin ala rahimahullah من الله رسالة وعلى الرسول بلاغ وعلينا التكريم الله أكبر ايوه رويبو جايزو من الله رسالة نفس الدولة يلوبا والبلاغ على الرسول وجيجي يلوبا قوم سنة وعلينا التكريم أوا حماري قول يوا من الله الرسالة وعلى الرسول ببلاد وعلينا ابني تكريم ولا يجوز المسلم كتاب مسلمي حضر الله حق قدر للمسلم قدر الله أبقى قدره أن يقابل شيئا منها بجد أو اتكار أو تعطيل أو ناوي هو قلقكم مولانا بذلك ọmọ ọgbọ̀lọ́ ọmọdé kúrò rẹ̀ pé yóò àgbà kankan nú ẹ̀ nú àwọn òròyìn ọlọ́ba dáa kankara ẹ̀yìn ìfaramẹ́lẹ̀ ìlú ti gbéra sílẹ̀ bí ẹgbẹ́ lè sí ọ̀tọ́ ẹgbẹ́ ti sílẹ̀ ọlọ́run ilé ọlọ́run bẹ́ẹ̀ ẹ bá wúlò tọ́ ẹ bá wúlò tọ́ ẹ lè ti bẹ́ẹ̀ mi sí i ẹ̀ka gbà àwọn ètò ọlọ́ọ̀bà tó ti lára ọmọ ènìyàn lára ọmọ ènìyàn gan lára ọmọ ènìyàn gan ọtún àlọ́síkò yẹn láti nípàmì ní àwọn sílà ti tó láì tìwájú wa sọ pé fẹ́ẹ́ kí àwọn ọ̀rọ̀ wọ̀ lálàbá wa àlàyé ìkọjá yín gbà yìí tí gbogbo àwọn sílà tààrí ìṣọ́nkú pàmì gbogbo ń lọ mi wọ́n fẹ́ẹ́ lè lóòdù ìgbàlè lòdù ẹgbẹ́ fún bí àárọ̀ ọ̀la bàbá ní abẹ́ wábí ayé jọjọ́ monday nígbà láàrin àyìnrà ìkọjá nígbà yìí ọdún yà ó yóò ti tayọ tí ó ta wà ẹni síra yóò ti láyẹ lọ títí lórí ọdún sí jọra yóò wá bẹ́ẹ̀ bàbá lọ sí ìgbà lọ sábàká wọ́n ti tó ti yà kọ́kọ́ lọ́sọ̀ àbábá hàn wá gbogbo ẹ̀ inú ẹrù tí sì kan kò ní ìgbé máa kọjá lọ lórí omi kò ní pẹ́yì ògùn ọlọ́ọ̀bà mi aeroplane plane ni ó kọ ẹrù fọ́tí ó fún ìṣòwò yẹn ni ó kó tírélà mẹ́wàá twenty tírélà ọ̀gá ní Chicago ilé ìpàdé náà five hundred èrò five hundred sínú plane fún agbé ifo bá dé wọn máa já ẹrù àwọn tírélà máa kó tírélà mẹ́wàá wà kó nu tí plane kan gbogbo kí ẹ bí fò ọkùnrin tó lọ ń dá fún mi yìnyín ní ìṣègùn olè ọkùnrin mi yìnyín bóòlù ọlọ́ọ̀bà gan mi bóòlù ọlọ́ọ̀rẹ́ ti wá tó ó ní wa olùmọ̀tà fẹ̀rẹ̀ yìí ọlọ́ọ̀bà kánú ọlọ́ọ̀bà ọlọ́ Al-Qur'anul Karim olùmọ̀tà fẹ̀rẹ̀ yìí ọlọ́ọ̀bà mi wà ní mẹ́ rawa Abdurrazzaq àbí fi musannifihi fáwọn tó ń bẹ Abdurrazzaq ní musannifihi an ma'amara عمر مامر عن أبي طاووس عن أبيه بارك عن ابن عباس رضي الله عنهما انه راى رجلا ينتقل بما سمع حديثا عن رسول النبي صلى الله عليه وسلم في الكلفات رضي سيدنا عبد الله بن عباس اوري لكم كثير تقو كان يرى حديث كتب بون قاسيس ولا با صلى الله عليه وسلم استكارا من تعتقو لذلك قال له ما فرق اولاه ما فرق اولاه يجدون رفقة عند موقم يغلقون عند انتسابها ìṣẹ́ òkèlè kéré kí àwọn eléyìí tẹ́ pé wọ́n rí ìrọ̀rùn wọ́n bí ìdájọ́ ọ̀rọ̀ ọlọ́ba tó máa kókó bá wọn sí ìyọnu nípa ìrújú ọ̀rọ̀ ìrújú ọ̀rọ̀ tó wọ́n kóra wọn sí ìkànnì bẹ̀ tó bójú àpàrà wọn ọlọ́ba ìdánu wọn ọlọ́ba aláìsàn tó kìí àná wọn náà kọ́ àwọn kẹrìm aláàlá ìlàlá assalamu alaikum warahmatullahi wabarakatuh

ẹkọ ní okọ ọlọ́wọ́ ọba yẹn wọ́n bí adékúlé nàkàn ní wọ́n jẹ́ nàkàn ní wọ́n yọ mẹ́ ọdún orúkọ wọn nìyẹn ẹni wọ́n gbàgbé okọ ọdún okọ ọlọ́wọ́ ọba ọdún yẹn àbámu irú àbájá bá lè sùn bàbá ìsokọ ọlọ́ọ̀ba kí ah, eh, wọ́n ní bad ethical works bá sàlámù ọba mu wọ́n ní bad ethical works ọba mu rúmbẹ̀ àmọ́ yọ rahman wọ́n ní Raymond ó kọ́ lọ́wọ́ sí ọmọ lọ́wọ́ balùwẹ̀ tí nìyẹn ọlọ́wọ́ fòye sòrò àpá ọlọ́wọ́ fòye sòrò lónìí o yorùbá pé ó ní ẹ̀rí àbátọ́ yẹ̀rẹ̀ yẹ̀rẹ̀ ẹnìkan tó láìkì wàhálà díẹ̀ ní ìgbà yìí wọ́n ní tábìlì òwúrí ni àwọn èèyàn ní àwọn ìgbé lọ ẹ́ ẹ́ wọ́n ní tábìlì òwúrí bẹ́ẹ̀ wa alaikum salaam dùlọ. pé tó pé nípa ẹ pé wọ́n gbọ́dọ̀ pé. nípa ẹ kó sọ́ọ̀tì ó yẹ kí n sọ́ọ̀tì ọlọ́run bá lọ́wọ́ kí n kílẹ̀ gbé àbdíl kọ́ yìí rẹ̀. يبدو القوية الحادي الحادي بوزي لو تسوت أستراليا ودي تبدين بيجي تشينج كومبليتلي الله أمه أقع الراس آه رزاكري ودي الله تعالى أعلم نعم ọ̀rọ̀ kẹrẹ bí èèyàn ti báyìí kí èèyàn filẹ̀ ọ̀rọ̀ tí ń sọ yẹn ni kí èèyàn múlò jẹ ọ̀rọ̀ tí ń sọ yẹn ni àní ti sọ pé ṣé mo máa ń kọ́ ọ̀rọ̀ lọ́gbà ni wọ́n padà kánú tèmi níbi kí àlejò sọ pé àlẹ́ ekuma tó gbọ́dọ̀ tó mùsùlùmí ekuma ọ̀rọ̀ nǹkan mùsùlùmí sọ ni ayé ni máa wọ́n jẹ́ dáa àkàbà bá ti rí ẹ̀ fún mi rọ̀rọ̀ kanú àrọ̀ rẹ̀ kò sàǹfààní ó di olóòrò tó ń sọ yẹn olè rọ̀rọ̀ kan tó ń sàǹfààní ó di lórí yìí. ní ọ̀rọ̀ ìṣúwáyé fún mo lẹ́nu ìkan kan kankan a sì lọ fẹ́ẹ́ àbúrò àbúrò sọ̀rọ̀ nǹkan mo kà fún pé àbúrò àbúrò sọ̀rọ̀ bó ṣe máa kẹ̀rọ àtúnyẹ̀ kí kò ní ọ̀rọ̀ láti ọ̀rọ̀ mi ara o ìṣègùn bàbá bàbá ti kankan pa àtúntí àbúrò ti ló gbà ó di bàbá bàbá ti ló gbà ara àbúrò ti ló gbà ti wọn kúrẹ́ lọ ó di àwọn yẹn tẹ́ àkèrè ààrẹ àwọn àwọn mìíṣáwí àwọn ọmọ ṣùdẹ́sì nàgọ́mọ́ ẹ̀rọ wọ́n fara ti kèrè àbúrò ti lè bàá ju ó di ọlọ́run ọmọ ti gbòòrò bó ti bó ti wù ní wọ́n lọ wọ́n bọ̀ àti kò sí kèrè àti dàbí ti àdùbásí ti lè sílẹ̀ oye àwọn ìparí kẹrẹ àárín ìsìn kọ́kà bọ́dé mẹ́rin kọ́kà sígà ó di yé àwọn ọlọ́dọ̀ alájà dùn áàmì jẹta ìgbìtara ọlọ́dọ̀ wọn àwọn sọ̀rọ̀ ní kùn tútù gbé bọ́yá bá mú alájọ máa mú omi tútù àwọn tí máa ra block ice block mọ̀ sí jẹ gbogbo ẹgbẹ́ ọjọ́ ìgbẹ́ máa lá tútù ó yà jùmọ̀ sí máa lá ice block àbíkú máa fọ́ ọ̀gbọ̀n kí wọn àti ìjọ fún àfẹjẹsẹ wọn tí wọn lọ sókè wọn gun olùbá mú ìwé kalókè wọn darí bọ̀ wá wọn mímu ní alábì àgbẹ̀ fẹ́ mu olùdíje alábà ẹ̀sùlẹ̀ ẹ̀sùlẹ̀ olùdíje mọ̀gàlá di náfíù ni olùdíga olùdíje alábà wọn náà àwọn náà ti ń ní àwọn la wọn ń ta àwọn la àwọn àfẹ́ sílẹ̀ wọn bá fi jẹun ní ìsìn wọn bá ti rí ojú tó àbí yá ìjọ àwọn ọ̀hún ara wọn ni.